الحمد لله يقول الله تبارك وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون oníbèrè wọn ní ìbéèrè àwọn ó jẹyọ látara tafsiri ọ̀sẹ̀ méjì sẹ́yìn wọ́n ní nínú àlàyé èyí tí a ń bá lọ nínú tafsiri yẹn ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn wọ́n ni a sọ̀rọ̀ hmm. débi pé ẹnìkan ó ń pa ẹran àpíkọ̀ mo rántí nǹkan tí mo sọ débẹ̀ precisely nípa pé ẹni tí mo rò kan dáadáa rò ni nípa pé ẹni tí ma ń lẹ́mìí dáadáa ni wípé a ti ń ṣe àkíkọ̀ nílé rẹ̀ lọ́jọ́ kan èyí tó ṣe ẹran ìgbà tó ẹran yìí tán ó ó wá rí pé ká san ọrùn tí a máa ń fi ọ̀bẹ já yẹn pọ̀ já tán ó wá dá ọ̀bẹ padà ó wá fi já a rí ẹran yẹn mọ́lẹ̀ lódìdí ni nítorí pọ́ gbàgbọ́ pé ó ti di jífà bẹ́ẹ̀ a tún wá lọ ra ẹran míì nígbàtí ẹran ní ìtolówó lérí 18,000 ẹran ńlá wọ́n á sọ pé ìbéèrè àwọn ni pé báwọn náà ṣe mọ̀ látilẹ̀ wá ó ní pé tán bá ti lè gbé ọ̀bẹ kúrò lọ́rùn ẹran tẹ́ran yẹn ọ̀wá kú tán ta dá padà ó ti di jífà ṣùgbọ́n sí ohun tá wá sọ yẹn ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn só túmọ̀ sí pé ẹran ò di jífà bẹ́ẹ̀ àbí eléyìí ni béèrè wọn <clears throat> aljawab èsì àwọn olùmọ̀ ní pé ẹran yẹn ò di jífà ẹran yẹn ò di jífà ṣùgbọ́n a ti dẹ́ṣẹ̀ nínú pípẹran ṣùgbọ́n ká sọ pé òun ta sí ẹ ti wá sanra di jífà àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ nígbàtí mọ̀ ò tí jìdò lélẹ̀ wọ́n mú ẹ̀rí eléyìí wá láti bí pé anábi sallallahu alayhi wa alihi wa sallam anábi ni tí ẹni kọ̀ọ̀kan yín bá dú ẹ sì fún ẹran yìí nísinmi nígbàtẹ̀ bá pátá wọ́n ní ẹnikẹ́ni àwọn olùmọ́ni tó bá faulate tó bẹ̀rẹ̀ ọba mú tó ara ó ní ẹran yìí kó tó kú kọjá akọ́bẹ̀ omú ara tó ní ẹran yìí ẹ̀ṣẹ̀ lọ já sí lọ́rùn ẹni tó pẹran nípa fífara ní ẹran ṣùgbọ́n sí ẹran yóò wá ti bẹ̀ jẹ́ jífà bí àbí ò ní jẹ́ jífà wọ́n ní kò lè jẹ́ jífà kò bá jẹ́ pé a ń dá ọ̀bẹ yí padà sọ́rùn rẹ̀ nígbà mẹ́wàá kó tó di pópó tán ẹ̀ṣẹ̀ wa oná yà máa pọ̀ sí ṣùgbọ́pẹ̀rẹ̀ yọ́ wa ti bẹ̀ di jífà kàlà kò ní dẹ́ jífà ilé ìlọ́rọ̀ tó dájú táwọn olùmọ́sọ kalẹ̀ bọ́rọ̀ pọ́yé ọ̀dá nígbàtí a bá fẹ́ pa wa mú bákanáà kádà gbìyànjú kárí pé tagbára tagbára òun la fi dú ẹran yìí pẹ̀lú bismillah allahu akbar èyí tó jẹ́ pé kò ní jẹ́ kára ó ní ẹran yìí púpọ̀ tẹ́mì rẹ̀ ó fi bọ́ nígbà bá mú ọba mú bá ń ṣe ń yan bẹ́ẹ̀lẹ̀ rán mọ́ sí mẹ́ẹ̀ mẹ́ẹ̀ mẹ́ẹ̀ kó tó rí pẹ́mì rẹ̀ ọbọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé apọ́bẹ̀ yìí ó mú bákanáà awa náà sì tẹ̀lé gbogbo ètò tó yẹ ká tẹ̀lé ṣùgbọ́n ètò Allahu ni pé Allahu kọ́dàrù parọ́ ní ẹran yìí lọ́nà ò bí sọ pé a ti pọ́bẹ̀ yìí tó mú àwa bí ọbẹ̀ yìí yìí lọ́rùn pẹ̀lú lẹ́nà wọ́n ké àṣẹ̀wá tún kún ọ̀bẹ mú ọbẹ̀ tẹ́ kù dí rẹ̀ yọ tí àwọn kí ò sí dúran mọ́ àṣẹ̀wá wọ́bẹ̀ mí lọ láṣẹ̀á tún dú ẹ̀rì pé ẹlẹ́ ìbáyìí kọ́dàrì nítorí pé ogun ohun agbàgbé ni àbí jẹ́ pé àṣìṣe ni kìí sípa máa máa ilé ìjẹ́bó ti jẹ́ ṣùgbọ́n ká sọ pé ta bá ti gbé ọ̀bẹ kúrò níbi ọrùn ẹran a tún dá padà ẹran ti di jífà ilé ọ̀lákọ sílẹ̀ eléyìí ọ̀ ṣe kọ́ yẹ pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan ta bá ń lẹ̀ tí ọ̀ lẹ́rì pàápàá tọ́jẹ́ pé ọ̀dọ̀ yín ló ti wá ọ̀dọ̀ yín ara rẹ̀ torí pé kò sí ilé ọwá lọ a lọ́bá lóyún ọmọ àlè lọ́mọ ẹ̀ tí a ti gbọ́rí àbẹ̀ a ń bẹ láàrin dáadáa bẹ́ẹ̀ wọ́n tọ́ bá ti gbóhun ẹnìkan fẹ́nìkan ọmọ àlè ní ọmọ àlè ìsọkúsọ ni ìmú nǹkan lè kọjá bó ti wà ní tò ilé ìjẹbù ti jẹ bẹ́ẹ̀ náà lè sọ pé ti yọ ọ̀dọ́ kó lọ́rùn ẹran ẹran ti di jífà kó fún wa ní di jífà نعم وأنت àmọ́ àsọgbà nọ́mbà ọgbà nọ́mbà àti mú nọ́mbà ààrẹ eh, ìwọ náà sẹ ọ tí nọ́mbà bá tàn bọ̀ alhamdulillah ọmọ wa ni pe ẹni tó bá fẹ́ lọ jọyìn imam nígbàtí ò sí àyè mọ́ ní àwọn sáfù tó wà lẹ́yìn ṣe àbùkátà kẹnìyẹn ṣe mọ̀ pé ohun tó bí eléyìí o ní pé àdísà náà bí sallallahu alayhi wa ó wá pé ẹni tó bá dá dúró ni gbogbo ata máa ń lọ sí àwọn tó táyọ̀ sí ní sí mọ́ nínú mọ́síláṣí àwọn bíi méjì mẹ́ta wà lọ dádó lọ́wọ́ yẹn àwọn bíi mẹ́rin kan tún dádó ń bí kódà rẹ̀ nìkan tó wọ́n dúró lérí gántà lóhun nìkan gántà ta yọmọ dárò kí mẹ́ gbogbo ilé ìbá ìpá ta kò níhun tọ́ tábàwà ní mọ́síláṣí tó jẹ́ pé sáfù kìíní ti kún èkejì ti kún ẹ̀kẹta ti kún ẹ̀kẹrin àwa nìkan láríra wa mẹ́ àbọ̀dọ̀ dádúró àbẹ́kejì àwa nìkan láríra wa àbọ̀dọ̀ dádúró ó tọ́ bá ṣẹ̀rí àmọ́ lọ dúró lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù gangan kọfị fi si sí kejì ara rẹ̀ tó bá fẹ́ ní o tó bá jẹ́ pé rákà mẹ́tàlá wa rákà ẹlẹ́kẹrin yẹn nìkan ni rákà gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ta kí ta dákìyàn àní bẹ́ẹ̀ làwọn a ṣe pé a lọ dúró ti níbi ká lọ dúró ti yẹn gangan ibẹ̀ tẹ́sẹ̀ wó kúrò sí mọ́ ti ẹ̀ ní àbáta kété sí máa ọ̀rọ̀ tí wọ́n sọ yìí khilafu ń bẹ lórí rẹ̀ ìbéèrè wọn ìsọ́rì ìyapẹnu ń bẹ ní orí rẹ̀ àwọn kan gbà pé ó dúró ti máàmù gẹ́gẹ́ bí pẹ́jọ ń kírun nínú àwọn olùmọ̀ àwọn kan gbà pé rárá o ò lè dúró ti máàmù gápọ̀ wà láàrin wa àti máàmù tó yé ẹ̀kànjọ wà ń sá fún ni ṣùgbọ́n ọ̀rọ̀ olólálàáfíà jù ká dúró ti máàmù gẹ́gẹ́ ni àdó ti máa mú torí pé anábi sọ kálà fún mọ́wà láàrin jama sí jama wallahu ta'ala a'lamu ala náà tí náà oníbẹ̀rẹ̀ wọ́n ní ìbẹ̀rẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì ni pé kí ni èyàn lè lò tínú èyàn bá ń kùn always kí ni èyàn lè lò tínú bá ń kùn ẹ̀rí inú kíkùn a máa jẹ́ àmì ọ̀pọ̀lọpọ̀ àìlera èyí tí ìbá dání kó tó dípá lógùn ká mọ kí ni ṣẹlẹ̀ sáyìn inú kíkùn lọ́pọ̀lọpọ̀ gbà a máa jẹ́ àmì infection àwọn infections ni wọ́n pọ̀ typhoid infection gonorrhea syphilis infection bákan náà ní infection of kidney tó náà máa ń jẹ́ ní okùn mo rò tàbá wá fẹ́ kó lákòótá ọ̀dà ká lo nǹkan tó jẹ́ pé máa ń gbógun ti infection èyí tó bá rí ọjẹ́ èyí táwọn bàbá ń pè ní awogba pé a sọ́rọ̀gùn yẹn awogba àrùn ni kò sí ohun tẹ́lẹ̀ ló fún nítorí pé ohun tí wọ́n fi pèlò rẹ̀ ó ṣe kí ní ọgbọ̀n tí ọ tàbá rí irú rẹ̀ kò bá dáa gẹ́gẹ́ bí ká gún àlùbọ́sà aáyù papọ̀ mọ́ kẹ́kẹ́ ń dóró ká gun papọ̀ mọ́ turmeric kákándóró ni ginger turmeric ni wọ́n pè ní atalẹ̀ pupa káwá gun papọ̀ mọ́ bàkà èso kan tó ń pè ní bàkà tó ń mú yányán báyìí sóyé àti àlùbọ́sà iléwé àti kànáfùrù pẹ̀lú ògbó ọlọ́run tẹ bá gún àwọn kan wọ̀nyí papọ̀ ọwọ́n nínú fẹ́ṣàn tí wọ́n kì í kún egbé ṣubú tí wọ́n bá kọlù sá àlùbọ́sà iléwé ètà mọ̀ sí onion spring kanáfùrù tá ń pè ní cloth kódà gan ìyèrí ọ̀bọ̀dọ̀ gbẹ̀yìn tá ń pè ní black pepper pẹ̀lú ògùn ọlọ́run ẹ fi alligator pepper sí kí là ń pè alligator pepper na àtàrí negro pepper ń kọ ẹ fi hún náà sí kí ní jẹ́ negro pepper ẹ̀rùn ẹ̀rùn nínú agro pepper ẹ fi òun náà sí ẹ gún papọ̀ mọ́ ginger garlic àti bàkà sóyé àti turmeric ẹ gbogbo ẹ̀ powder kẹ́ni ẹ máa fi mú ògì tàbí kẹ́ẹ̀s nígbà tí same powder tán ẹ ní capsule kọ́ máa wá lo méjì láàárọ̀ méjì lọ́sàn-án méjì lálẹ́ gbogbo tó bá kọ̀ sínú rírun yóò lọ lóògùn ọlọ́run ọba bíbẹ̀ bá wá kọ́ ẹ tún lè gbìyànjú kẹ́ lọ wá palm kernel oil ẹ̀rí pohùn òun máa ń sẹ́tù gbogbo tó wà nínú òfin gbogbo àmọ́dé inú òfin máa ń sẹ́tù rẹ̀ hmm? palm kernel oil kẹwa mísì garlic powder ẹ mísì ẹ mọ onion powder ẹ tún mísì ẹ mọ kẹ́niyàn mọ́ wá mú síbí kan láàárọ̀ síbí kan lọ́sàn síbí kan lálẹ́ pẹ̀lú omi gbóná pẹ̀lú ògbó ọlọ́run gbogbo àmúdi tí máa ń bá ẹ̀jà nínú òfun torí sáìn pé ìfun ọ̀gbádùn àwọn kòkòrò kan ti wọnú rẹ̀ ní kíkùn rẹ̀ eléyìí bó ti jẹ́ kíkún inú ó yàtọ̀ sí bowel movement bowel movement ẹ lè gbọ́hun ọ̀ntì tẹbá fetí dé ẹniyàn nìkún gbogbo wa ní ariwo lọ́nu wa o tó bá dàbí rọ tó bá délé lálẹ́ èyí tó kéré náà ọmọ rẹ káàsọ kú oníkún rẹ kọ wá fi etí rẹ dé ikún rẹ ọgbọ́n tún rán rán tún rán kí ní ṣe tínú rẹ̀ ń dá gìrìgìrì bẹ́ẹ̀ rí eléyẹn àmìní bìlàṣẹ́k wípé ẹniyàn ní infection eléjẹ́bù ti jẹ́ Allahu ta'ala ààlẹ̀ náà nọ́mbà ọlọ́kàn lẹ́yìn nọ́mbà wa alaikum salam wa rahmatul gbogbo ọmọ yoyoyo àti múra alfájàrí yóò sọ̀rọ̀ díẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alhamdulillah oníbẹ̀rẹ̀ ni ìbéèrè tàwọn ọjẹ jáde nínú apilẹ̀kọ èyí ta kàsíra wa létí nípa Ramadan àti àwọn ìdájọ́ díẹ̀díẹ̀ tó so papọ̀ mọ́ pàápàá jù wọn láwọn fẹ́ bèèrè nípa ohun ń pè ní fájírì sáà ní alùfájàrí ẹlẹ́ẹ̀kejì bó sì wà nínú ṣẹ̀ríyà pé fajir méjìlá ni wọ́n pè kan ní fajir al'awwal wa fajir thani ìgbà máa wọ́n ma pè ní fajir al'awwal àti fajir as-sadiq alfajari òdodo wọ́n pè kan ní alfajari àkọ́kọ́ wọ́n pè kejì alfajari òdodo torí pé tàkọ́kọ́ yẹn ẹ̀tàn ni ẹrù pa alfajari ti yẹ̀lá ni lẹ́yìn rẹ̀ báyìí ọjọ́ tún dúdú ni ṣùgbọ́n alfajari òdodo ẹlẹ́ẹ̀kejì tó ń bá ti ṣẹlẹ̀ ilẹ̀ òsúnmọ́ ilẹ̀ ọmọ mọ́ sọ ní kẹrà ilé ìwọ̀n pè ní fajiri sáni wọ́n wá ní irú ọ̀dọ̀ títà wọn ṣe mọ̀ páwọn mọ́ ń fi náà sùn ó yàtọ̀ sáwọn ará Nàìjíríà ta kàdánwò táwà máa sùn lókù wọ́n ní ọ̀rọ̀ títà wọn tó jẹ́lẹ̀ Faransé èyí tó pé iná rẹjú kalẹ̀ kankankan ni èyí tó jẹ́ pé máa jẹ́ ṣòro fáwọn láti mọ fajiri ṣe mọ̀ pé gbogbo wẹ́dọ̀ bright papọ̀ ni bẹ́ẹ̀ náà ni irú haram náà ní Mẹ́kà ṣé wọ́n lè rí fajiri mẹ́ẹ̀ ẹ̀ lè rí láíláí ẹ mọ̀ tẹ̀lé prógrámù tí wọ́n ṣe kalẹ̀ pé báyìí fájìrì yọ tọ́ra àwọn ẹ̀ ilẹ̀ kọjá kẹrí fájìrì ẹ gbọ́ táwọn sọ àtọ̀sán gbogbo ẹ parẹ́ wọn torí pé kó di pé ni náà ti wà ń títàn ẹ̀lẹ́ ẹ̀ ní padà sú kó sì di pé wọ́n paná ọ̀sán ti ìyàtọ̀ gbogbo ṣé àwọn lè gbára lé internet èyí tí wọ́n ṣe fún lúyẹn pé ìgbàbá ìyẹn fátìrí ọmọ ẹ̀yọ̀ tó tó gbára lé ìbéèrè wọn nìyẹn al-jawab ìdáhùn ni pé àdísì wa àyà Qur'an wa pé taqullah mastata'tum ẹ páyọ lọ níbi pátápá yín bá kà mú barnamij ìyẹn programs tán programs sórí ìlú wa ajẹ́pọ̀ náà láàmà lò ibi tápa wa ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ wa ká mọ́ ni pé a máa lo èyí tí wọ́n program fún wa tó yé nígbà tó jẹ́ pé àti gbìyànjú láti rí tòdodo gan ó ṣòro níbo lè yẹn dé kódà bẹ́ẹ̀ yẹn dé gbèrúkú lẹ faransé iná ranjú náà àṣe bí kéèyàn kọjá ń pàpó àbí èyí tó ṣe pé àtúnkọjá àfáà ó sì dàbí ká mọ buná ìlọlé àbí e, e, àti ilé ẹ̀rọ ilé ẹ̀rọ wọ́n tún kalẹ̀ ẹ̀ẹ́mí tí wọ́n ń masin àti bàbà gántà wọ́n tún rẹ̀ kalẹ̀ àwọn sùn sùn lókùn bí ọlọ́run bí náà ìmọ̀ ń tadágbà rẹ̀ tọ́ kọ́lọ̀wọ́n ni wọ́n ṣe transformer fún wa àmọ̀dán tí ó parí kò burú adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé nǹkan ọlọ́run gbé tó iná àlìjẹ́nà lé lọ́wọ́ tó bá tún jẹ́ ìrẹ́ ọlọ́run gbélé lọ́wọ́ àbájíyà tán láyá tún lọ jẹ lọ́run alhamdulillah ilé ìjẹ́ bí ó ṣe jẹ́ a lè lo irú àwọn ti àwọn barnamij tí ìjọba ṣe program tí nọ́mbà ọlọ́kan lẹ́yìn tó 0244 náà àtàgbà náà ẹ̀yẹ mọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú ẹ̀ bismillah wa antum amin àtẹ̀yìnà náà náà náà náà jazakumullahu khair alhamdulillah wọ́n bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ àwọn ọ̀dá lórí salat pàápàá jùlọ sáfù bá ṣe máa ń gbọ́ táwọn olùmọ̀ sọ pé anábì máa ń sọ pé inna taswiyata sufuf min tamami salat ìgbà míì fa inna taswiyata sufuf min iqamati salat pé ẹ̀rí kí sáfù dúró tọ́ ọ wà nínú tí wọ́n máa fi pé àbí ń gbà míì pé títò sáfù dáadáa yìí máa sọ ìrun di ohun tá náà ro fúndélé ọ̀rọ̀ sáfú nínú gbogbo àwọn tíra ahadis tẹbákà kìí sẹ́wú tánàbí fọ́ yẹpẹrẹ mú kódà àwọn sọ̀hábà sọ pé ìgbà mẹ́ ànábí ó ti gbọ́wọ́ tí wọ́n fẹsẹ̀ tẹ̀gbéra báyìí tó tó ká ọkàlẹ̀ pé ayára ọya tún sínú wọ́n àsọ pé torí pé sáf wọ́ kọlọ̀mbà mọ́ wọ́ ọkàn yín àtàlámàrí yìí ó mì pé kèèsì alámàrí kan látara báyìí oníbèrè wa láwọn fẹ́ béèrè nípa pé tí ta bá wà lórí ìrùn ìgbàta ní ká tó sáfù tí a jẹ́ pé ẹsẹ̀ wa méjèèjì á pọ̀ tí ó kọjú sí kíbílà abákanlé dúó tẹ́sẹ̀ wọ́ ṣe báyìí téyọ́ ṣe báyìí àbí báyìí ni ó ṣe tọ́rẹ́ rí pé má ṣe bẹ́ẹ̀ ní mi irun àwọn olómi ò tún fi kọra wọn báyìí tẹ́sẹ̀ ó dojú kọra wọn pé èwo gangan ní mbẹ̀ alákọ̀ọ́kọ́ ẹmọ́jẹ́ agbàgbé ayé ọlọ́run tọ́lọ́n sọ pé wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a alinnas olúwa ni a ṣe yín níjọ tó wà láàrin gbogbo ẹ ní sàṣe jù lórí tàbá ní kẹsẹ ẹ̀dẹ̀ ní ṣe àṣètò ẹ̀dúró balance ẹ̀dúró balance mo rántí pé ìkan Al-Adawi wọ́n ti sọ níbi rí wọ́n bá mi lórí sọ́wálù àjàwábù ń jọ ẹni mo ní kájàǹfààní wọn nígbà tá a parí tafsir tó bá lè rántí wọ́n láwọn rí pé ẹwà mí àbí wọ́n láwọn rí pé àwọn èèyàn kan ṣe ẹsẹ̀ bí èyí táyà ọkọ̀ bàjẹ́ báyìí lérí o wọ́n ní gbogbo eléyìí tashaddud kò sí àdínlà kankan fún ohun tọ́tọ́ jẹ́ wá rí ọ̀rọ̀ yìí gbogbo àtọ́lọ́wọ́n bá ti fi ṣe kò ń gá lọ mọ́ mọ̀ pọ́rọ̀ yìí ó súnmọ́ kó yé wa bọ́tẹ̀ jẹ́ pé ìbàjẹ́ wọ́ ti bẹ̀yẹn sáwọn lárọ́ ma ń close ẹ̀sẹ̀ ara wọn ẹ̀fẹ́ tí lọ́rí sọ ma ń close ẹ̀sẹ̀ ara wọn láìláì ó dídí ẹlòmí lè àyè tí ó wà láàrin yín kọ́rọ̀ bá súnmọ́ lárọ́ bá kẹ́ ayẹ́l kí ló dé ó fẹ́ fara ní àti kòrógin akọ́ ti gẹ́gẹ́lélélé agbọ́yé wọn ni ṣe bẹ̀ náà ibẹ̀ kí lẹ́ rẹ̀ fún sọ̀rọ̀ ẹ́ yes wọn ni wọn bá nẹ̀sẹ̀ mọ̀ kẹ́lì ẹ́ fún dé ní irú tí wọ́n yẹn ti worst jù tí wà náà tún bad bẹ́ẹ̀ni tí wọ́n yẹn worst tí wà tún ṣe kíní wọ́n tún bad naa ẹ̀bẹ̀ nso ṣe nso sí wọn Simpson ma ń sẹsẹ̀ báyìí tó fúnde lè òun ni pé tàbá dúró ohun táwọn olùmọ́ fi kọ́ alẹ́kọ̀ọ́ ni pé gìgísẹ̀ wà ní kájí kó ṣe déédé àwọn olùmọ̀ kan àwọn gbà eh, kókó ẹsẹ̀ wa kọ́kọ́ jù dára wọn ọ̀rọ̀ anábì ni wọ́n tó wọ́n nítorí pé tabalámọ̀ fi mú ẹsẹ̀ wa wọra wọn sáfọ́ ọ̀wọ́ ni torí pé ẹsẹ̀ wa gùn ju ara wọn lọ ṣùgbọ́n tó bá jẹ́ pé gìgísẹ̀ la fi wọra wa sáfọ́ tọ̀ ni èyí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nípa dídúró ń ẹnìkan òun dúró báyìí ló dúó ẹ̀ẹ́bẹ̀ báyìí ló dúó ẹnìkejì ẹ má dìde bọ̀ sẹ́rí dídúró báyìí ó ti tọ́ ṣùgbọ́n dídúró báyìí àbí sẹ́rí pé àbí ohun tẹ́ ń bèèrè kọ́ ẹ̀ ẹ̀rì kódà tó bá tún di pé atúrùkú yóò tún máa fẹsẹ̀ wá ẹsẹ̀ mi lẹ́yìn àbà ìwọ gán dájú ní gbádùn báyìí lódodo wọn ní ká dí àlàfo tí ń bẹ láàrin wa ṣùgbọ́n dídúró báyìí kọ́ ẹ pé gìgísẹ̀ wa ti jọ ṣe déédé báyìí it's okay tọ́lẹ́sẹ̀ wa kanra wọn báyìí sóyé ẹsẹ̀ wa kanra wọn báyìí ha bẹ̀tà àwọn nǹkan táwọn pé ká para alákèésí nìyẹn ókè tó bá jẹ́ pé ẹ̀rí pé bẹ́ẹ̀ ṣe dúó ó dàbí pé mo balance díẹ̀ ẹ̀rí pé àfọ́ dàbí pé tí wọ́n wọ́dẹ̀ ká sọ pé mi ní ìṣẹ́ni tó lè dúró báyìí báyìí ni mo lè dúró sóyé kí lọ sọ dé wọ̀ eléyìí kì í ṣe wọ̀ ṣùgbọ́n èèwọ̀ ni kó ṣe pé ẹ̀rìpí ẹsẹ̀ mi àti tiwọn àti ẹ̀dúpẹ́ ẹ̀yẹ gíga ni wá tẹ́lómi ẹlẹ́sẹ̀ kúnkúlù ni <laughs> tó bá ti gbẹ́sẹ̀ rẹ̀ dé báyìí tó á jẹ́ pé ibi la fẹ́ fi dọ́gba ara wọn ẹsẹ̀ tí ó sùn síwájú kó tó lè dọ́gba tèmi ẹ̀rìpí sáfihàn padà di zigzag eléyìí ni wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ wallahu ta'ala alam wa antum ẹlẹ́ẹ̀kejì náà

tàbá rí ọkọ̀ kan èyí tó se pé wọn ò bèèrè bèèrè ibi ìbéèrè wọ́n sọ tàn rí àlámà pé wàkìrín ní nǹkan yẹn ṣẹlẹ̀ wọ́n la rí kan èyí tó ṣe pé ó níyàwó lè ó dẹ̀ gbìyànjú níwọ̀n bàbá tọ́kọ bá ti wá sí ìrìn àjò olórí burúkú obìnrin yìí yóò gbé ọkùnrin ní wọlé àwa wá mọ̀ àìbẹ́ẹ̀kọ́ kí la lè ṣe àwa mọ̀ kí la lè ṣe a mọ̀ ó ń gbọ́kùnrin ní wọlé kí làwa lè ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí nǹkan ta lè ṣe ni pé a lo àdísì ànábì òjíṣẹ́ mímọ́ sallallahu alayhi wọ́n ní ẹran ọmọ ìyá yẹn alábòsí lọ́wọ́ ẹsìn ẹran ni tí ń sàbòsí lọ́wọ́ àwọn sọ̀hábà ni a mọ̀ bá sì ran ẹni tí wọ́n sàbòsí fún lọ́wọ́ ṣùgbọ́n báwo la ṣe fẹ́ ran alábòsí lọ́wọ́ ànábì ni ẹ dì lọ́wọ́ ẹ má jẹ́ kó alábòsí yẹn sí ìrànlọ́wọ́ ta lè ṣe fún nìyẹn kápẹ́ obìnrin yẹn tó bá lérò pé gbé èyàn orí èmì rí ọkùn ṣe zina sọye gẹ́gẹ́ bí ọmọ ìyá nínú Islam ìmọ̀ràn mi fún ọsí ní pé wallahi stop ẹ̀ mo fi ọlọ́run ọba búra tó bá tẹ̀síwájú máa tú àṣírí rẹ̀ tọrọ dájú pé anábìlẹ̀ tí ọba ní gírà owú lára kò ní wà lí jánnà ẹlọgbọ́n táwọn olùmọ̀ sọ wọ́n ní gírà yìí ò ń ṣe gírà lórí ìyàwó rẹ̀ àbí lórí ọmọ rẹ̀ nìkan ó tún gbọ́dọ̀ bẹ́lòmí ìjòwú òun ló ṣe jọ́ wánú àdísì pé la yúmínú ahdukum hatta yuhibba al-akhihi ma yuhibbu li nafsi anábì sallallahu alayhi wa sallam sọ pé ẹnìkan yóò lè jẹ́ olùgbàgbọ́ òdodo títí tí ó fi mọ́ fẹ́ fọ́mọ ìyá rẹ̀ dédé ohun tóun náà fẹ́ fẹ́mi ara rẹ̀ tó ní mọ̀ fẹ́ kẹ́nìkan báyàwó tèmi ṣe zina èmi wá rí pé wọ́n báyàwó ẹnìkejì mi ṣe zina àfi kí n pín lọ́wọ́ lẹ́yìn ìgbà tí mo ti wá pé wallahi fún tó bá fi attempt ẹ̀ máa sọ àṣírí rẹ̀ bẹ́ẹ̀ ni nítorí pé mo ti wọ́n nẹ̀ ọgbọ́ wọ́n ní nìyẹn ẹgẹ́ tì mí tó mo ti ràn lọ́wọ́ tó lẹ́yìn yẹn ìtùfó nítorí pé láì túfó mọ jàmbá ọmọ ìyá mi láì wá ṣe dáwà fóun náà ìràn lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ní kákọ́fà nǹkan méjèèjì la láti rí pa mú wa pàápàá nínú ìran ìbàjẹ́ táwa náà mọ̀ kó tóbi lẹ́sẹ̀ òun ni ó tóbi débi pé gbogbo àmọ̀ pé capital punishment ni obìnrin yẹn tàbá ń lu ṣẹ̀rí àtún bá fẹ́ sọ̀rọ̀ yẹn múlẹ̀ kí náà sẹlẹ̀ náà kò gbé ayé má olórí burúkú tí ń gbé ni àwọn èèyàn aburú ni àwọn ẹni bí nìyẹn nínú àwọn èèyàn ni wà fil hayatil qisas ya ulil albab níbi kẹ gbẹ̀sán bọ́lọ̀n ṣe mú wá ní ọjẹ́ ìtẹkù láyé ọgbádùn ìyàwó yín gbogbo ẹn tó fẹ́ báyàwó tí ń ṣe zìnà yọ mọ̀ pé ikú lòun fi ṣèfàjẹ kó tọ́lọ́ kàbínú ọlọ́run lálùkìyàmù ilé ìjẹ́bù ti jẹ́ wallahu ta'ala a'lamu ala náà wa antum méjèèjì ènìyàn àní ọ̀ ta ló tún gba nọ́mbà ẹ gba nọ́mbà náà ọgbà nọ́mbà bísmìlá tùràrí àwọn ni wọ́n máa ń rà jazakumullahu khairan wa ahsanallahu ilaykum ọmọ ìyá wa wọ́n ní ìbéèrè tàwọn ó ní ṣe pẹ̀lú tùràrí títà wọ́n ń tùràrí gẹ́gẹ́ bí miski pupa àbí àti funfun àti tùràrí kan tó ń pè ní Aisha mọ miski dúdú miski aswad nígbà míì wọ́n ẹ̀mọ̀ ni, wọ́n ní irú tùràrí ya àwọn tó jù bẹ́ẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó wọn ṣe àwọn ológun àwọn owó ń bẹ̀tà ń béèrè alhamdulillah pẹ̀lú ìbẹ̀rẹ̀ tẹ́bẹ̀rẹ̀ ìdáhùn wa fún yín ni pé àwọn kan ń bẹ nínú wọn tí ò ṣe é tà àwọn kan ń bẹ nínú wọn tó ṣe é tà irú tùràrí miski tẹ́ dákọ̀ yẹn ó ṣe é tà ọ̀tọ̀ nínú ṣẹ̀ríà láti tà Aisha tọ́ láti tà kí àwọn nǹkan ta ti ń tà tí wọ́n ní ọ̀tọ̀ lójú ẹsẹ̀ la bí tẹ̀sùbá nǹkan kà á ibi làwọn oúnjáde tí wọ́n rà tẹ́lẹ̀ tí wọ́n pa náà sí sáàdì àjáde àwọn kéékèèké bí fún ejò báyìí tọ́ àtàmọ́ ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ fún wa pé gbogbo tùràrí tó bá jẹ́ pé wọ́n fi ń ṣe nǹkan àmì ìyàtọ̀ sóògùn sóyé ọ̀tọ̀ láti tà ṣùgbọ́n ìta bá wọn kó wọn ò fi ṣe nǹkan àmì kọjá ogun àbọ̀dọ̀ta irú Aisha ń sìn dandan kọ́ ni kí n fi ṣògùn ẹ̀rọ oorun rẹ̀ dùn àwọn èèyàn ń lò lásán láì fi irú miski àdísì ẹ̀ ń bẹ lórí òun àbí tọ̀ ẹn tó bá rà tó bá lọ fi sàbúrú òun náà mọ̀ dáhùn fàbúrú tó fi ṣe ṣùgbọ́n kẹ mọ́ lọ béèrè pé ẹ dákun kan bẹ tá ń pè ní ifrit bẹ́ẹ̀ni skeleton wọ́n yà sí lára báyìí ṣé mo lè ta àbí lè ta ó lè ta nítorí pé yọ́ mọ́ mi ẹ̀rọ pomi ní bẹnu rẹ̀ ṣùgbọ́n tẹ bá fi sin èéfín ní ọjáde mẹ́ tẹ bá ti pó kọ jínú yẹn jínú yóò dówájú yín lódìdí ni pẹ̀lú mo ti taari ká tó bẹ̀rẹ̀ ìdájọ́ mo rò pé wọ́n wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà lómi mercury àbí sẹ́tìta mercury tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ọkẹ̀tọ̀ wọ́n bẹ̀rẹ̀ o owó ń bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ mọ́ta tó bákan náà ni bíntù bíntù tí wọ́n pè ní bíntù awwal lọ́ọ́lọ́ báyìí ẹ̀ tí mọ̀ ìtì wí bíntù ẹlẹ́bùsẹ̀ búlẹ̀ ń tàì bíntù awwal sóye lọ́ọ́lọ́ wọ́n ya obìnrin tọwọ pàǹtì rẹ́ẹ̀dì sí ọkáwọ́ lórí báyìí lọ́ọ́lọ́ báyìí ó wà ní 230,000 ẹyọkan 230,000 lọ́wà ẹyọkan sóye mo níbọ̀dá kan mọ̀bọ́n bẹ láìbọ̀sẹ̀ bọ̀lásúlè là ń pè wọ́n lé aládìẹ̀ ọmọ rìn ó gbé báàgì lọ tí wọ́n mọ́ rìn bọ́ bá tálẹ̀ mọ́ fẹsẹ̀ rìn báyìí jínu mọ́ ń kọ́ńtù wọn báyìí wọ́n ti rán mi lọ Kánò lọ ráwárí tó yé gbogbo rọ àwọn ilé ìkọ̀tọ́ láti máa ilé ìjẹ́bù ti jẹ́ wallahu ta'ala kò sí iṣẹ́ tí ò ní kọ̀rọ̀ kọ̀rọ̀ tí Islam ọ̀fẹ́ kéèyàn dé gbogbo kọ̀rọ̀ àwọn sẹ́wà ká mọ̀ kádẹ̀ sọ́ra fún torí pé ẹnìkan tó yẹ ìsásùn tí ó lẹ́ta ọbẹ̀ ìdè rẹ̀ ó ṣe kíní ìdè rẹ̀ ó gbóná èèyàn mọ àwọn òfin ẹ̀sìn ọdẹ mọ fẹ̀tọ́ sẹ̀tọ́ ó fi èèwọ̀ sí èèwọ̀ ọlọ́kọ̀ sàánúwà náà bísmìlá wa antum àrò ọjọ́ méjì ọjọ́ kẹrin àwọn rẹ̀ ti ẹnìkẹ́ ní àrò rẹ̀ bí wọ́n jẹ́ ní ọdí àrò abẹ́gbà rẹ̀ ẹ̀ńdà ti lọ oníbẹ̀rẹ̀ ní ìbéèrè àwọn ni pé àwọn wà nílé ẹ̀kọ́ kan àkókò ìdánwò ń bọ̀ àwọn olùkọ́ wá sọ wípé torí ìdánwò tẹ́ níwájú ìgbogbo ẹ̀yàn máa ẹ gbọ́dọ̀ rí pé ẹyin gba àwẹ méje méje àwẹ̀ tẹ́ wọ́n ń gbà yìí dùn ní lọ́jọ́ kọ̀ọ̀kan mọ́jẹ̀mú tí fi sí ni ǹjẹ́rọ àwẹ̀ yìí sọ́tọ̀ àbí ọ̀tọ̀ sọ́tọ̀ àbí ìbéèrè wọn ni ìdáhùn ni pé kì í ṣe fáwà kọjá àti pé gbogbo àwọn ó ní gbogbo ọmọ nàìjíríà gbàwẹ̀ mẹ́ta àgbà kèfèrí dáwẹ̀ alọ̀gbá kèfèrí lọ́nà ọ̀rọ̀ gbogbo ní ọ̀tọ́ tí ó bá wá láwẹ̀ ń gbà mí wọ́n mọ́ sọ pán student ọ dáwó wọ́n sọ kùránì kalẹ̀ wọ́n apẹran pé wọ́n fi sàdúrà ilé ọ̀tọ́ ilé gbogbo á ti mọ̀ wípé ẹ̀sìn nǹkan tá fi solve problem ayé àti tàlẹ̀kìyàmẹ̀ gbogbo ọ̀nà tásì máa gbégbà ti wà ńlẹ̀ gbogbo bukata ta bá ní wasta'inu bis-sabri was-salat náfìlà láàmà ṣe táàmà fi bẹ̀lúwa ọlọ́bàá bí abùkátà wa exam ti bẹ̀ wájú àtibọ́dọ̀ sí ní jama báwọn lẹ́sì fẹ́yìn ta lọ dáwẹ̀ yẹn tó bá jẹ́ mùsùlùmí lọ dáwẹ̀ ó ti gbé láwọn mùsùlùmí lórí ọlọ́run dẹ̀ sọ pé tàlẹ̀ ní sọ́rọ̀gún ọlọ́run nínú sọ́rọ̀tù ṣe ṣùárọ̀ ní àbí tàlẹ̀ ní sọ́rọ̀gún ọlọ́run tí ń ṣòfin ẹ̀sì fún ní malam yadhan bihi malam yadhan bihi Allah ohun tọ́lọ́run bó ṣe lófin fún yín tó fún délé kọ̀tọ́ kọ̀tọ́ kẹgbàrá àwẹ̀ ilé ìjẹ́bó ti jẹ́ wallahu ló fi bẹ́lọ́n lórí exam kó gbà ẹn tí ó bá fẹ́ gbàwẹ̀ tó jẹ́ pọ́fẹ́ mo rò pé ilé ìjẹ́bú ti jẹ́ wallahu ta'ala àìdà náà kọjá lọ alhamdulillah oníbèèrè ni ìjọ tán fún ẹnìkan tó ní ìyàwó méjì nílé níjọ ẹyọ kan ṣoṣo ó wá bí abùkátà rẹ̀ lára àwọn méjèèjì níjọ kan náà ó bí abùkátà rẹ̀ lára àwọn méjèèjì ǹjẹ́ ohun tó ṣe yọ́tọ́ ọbẹ̀lẹ̀ lásìpọ̀ níjọ ẹ̀nà tó bẹ̀lẹ̀ kejì náà lásìpọ̀ sí ohun tó wọn ìdáhùn ni pé ó tọ́ sí lè mọ́tọ̀ ọ̀nà ó òun ló ti dánrù rẹ̀ lára kò sí ohun tó burú mẹ́ tàbí rún ọjọ́ tó jẹ́ pé ọjọ́ tó parí lọ́dọ̀ ẹnìkan ni tó tún bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹnìkejì kò sí ohun tó burú mẹ́ ọ̀ọ́ eléyìí jẹ́ ẹ̀rí nípa pọ́lọ́wọ́n bá sọ pé nìsá òkun arthur lẹ́kùn annashitum ẹwọ oko yín nígbàkígbà tó bá ti wù yín tó bá ti jẹ́ pé wa tuqaddimu li anfusikum ẹbára yín ṣeré o tó di pẹ́ jẹ́ ọ̀sẹ̀lẹ̀ o tó lówá sọ ni tó bá ti jẹ́ pé a parí orun wa sí ọ̀dọ̀ ẹnìkan a sì tún lọ bẹ̀rẹ̀ orun wa lọ́dọ̀ ẹlòmíì láàárọ̀ ọ̀gbàtà parọ́ orun wa ń bí la ṣe bùkátà wa sóyé so àwọn náà sì ń tẹ̀lé irú àdìsí ànábì kan náà mọ́ bàtà rẹ̀ sí ẹnu ọ̀nà ibi tí ọba kàn a sì bọ́ bàtà wa bẹ̀rẹ̀ tún wọlé abá ṣe sáà kí lẹ́sẹ̀ ẹ̀bẹ̀ ṣùgbọ́n ká wá sọ ipá àwọn ìyàwó wa méjèèjì a mọ̀ bá wọn lò three sum two sum àbí kí ni wọ́n ń pè ládàáda eléyìí apá Islam eléyìí apá Islam ọláǹfààní àti ìrẹ́lẹ̀ ọ̀rá wọ ni tẹ̀wọ̀ eléyìí ta'ala àlà náà àwọn ìbéèrè wo ẹni tí ó jọra tó bá ń dà láàmú kí ló lè lò tọ́ ẹni tó jọra máa ń dà ìmọ̀ràn wa ni pé kó gbé ìtọ́jú rẹ gba ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni kí ọmọ lọ ewé sídìrì sínú omi ka àwọn tó ṣe fá àti àwọn tó omi yìí mu díẹ̀ nínú omi yẹn fún àwọn nǹkan ọjọ́ kan tó yẹ bó jọra yẹn bá ṣe pọ̀ sí tó bá lè ṣe fún ọjọ́ bíi mọ́kàndínlógún àbí mọ́kànlélógún a nígbàgbọ́ pé pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run ọba sọ́ọ̀fù pọ́blẹ́mù ẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni kọ́ lọ́ra ohun tá ń pè ní kíṣirú roman kíṣirú roman bí igbá báyìí ló ṣe rí kẹ́nìyàn máa kán jẹ láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ tọ́lọ́ máa ń lò ní typhoid ibà jẹfun jẹfun ibà typhoid wọ́n ní kí làwọn lè lò fún ìmọ̀ràn wa ni pé kẹ́niyàn lọ gẹ́ẹ̀tì zeitu sọ́br zeitu sọ́br sọ́bùrù sùúrù náà ni òun wọ́n pè ní neem oil neem oil epo òróró igi kasia ara rẹ̀ ni wọ́n ti yọ ó kóró gógó ṣùgbọ́n ọlọ́run bá ní kó sógun typhoid dáadáa ẹni wọ́n máa mú síbí kan láàárọ̀ síbí kan lọ́sàn síbí kan lálẹ́ tó bá jẹ́ pé nọmbà 2 rẹ̀ òun ni wọ́n rí òun ni kíkorò rẹ̀ kò ṣùgbọ́n tó bá jẹ́ nọmbà 1 ojú náà rẹ̀ ó gan ni o ṣùgbọ́n ọlọ́run bá ní kó sóògùn typhoid ọjẹ́ bó ti jẹ́ wọ́n ní ẹnìkan tó wọnú masláàsí gẹ́gẹ́ bá ṣe ma pó wà nínú sunna pé tàbá tó wọ masjid àbọ̀dọ̀ jókòó títí tàfi ṣe náfìlà rákà méjì wọ́n lẹ́nìyàn tó wá ṣe náfìlà rákà méjì ó wá jáde kó nínú masláàsí bọ́ sí àyíká masláàsí mi wà ìbéèrè nìyẹn ìdáhùn àwọn olùmọ̀ ni pé gbogbo ìgbà tí máa mọ́síláṣí lọ́tọ́ ọkọ̀ ọmọ múnáfìlàwà àyàfi tó bá jẹ́ pé ìgbà tó mọ́síláṣí lálákọ̀ọ́kọ́ ó ti dà ní ẹ̀ pé òun fẹ́ wà ní etikaf etikaf yẹn ó ní áwàsì ó hàn sí pé ah, á máa mọ bẹni mọ́síláṣí tí ń fi kí so ìyá jẹ́ pé ògbà tí máa ń jáde síta ọ wà nínú àkókò tó ti ní ìpinnu pé òun fi ṣe kò ní tún náfìlà mi ṣe mọ́ títà kọ́kọ́ iná ẹnu mọ̀ jẹ́ masjid fún ṣùgbọ́n bá ti lérò ń gbà bẹ́yẹn gbogbo àti máa ń wọlé lọ́tọ̀ masjid wallahu ta'ala a'lamu ala discharge méjì ló pín wọ́n ní kí ni ẹni tí nǹkan jáde lójú ara rẹ̀ kí ni ó máa lò àwa sọ pọ́kùnrin ní kí nǹkan máa jáde lójú ara rẹ̀ obìnrin náà ní tí nǹkan kan máa ń jáde lójú ara ọkùnrin ó lè jẹ́ àmì pípé lọ́kùnrin ó sì lè jẹ́ àmì àìsàn àti ìlè sọ ohun tí ó lò títí tá fi kí ni ní jáde ìkejì

tọ́rọra kí báyìí omi mọ́ ń bá nǹkan ọmọkùnrin o mọ́ ń bá nǹkan ọmọkùnrin jáde nígbà tó bá lásìkò pẹ̀lú ìyàwó àtọkọ irú eléyìí báyìí òun ń pè ní vaginal discharge a ní odol one a ní odorless one a ní colorless one a ní colored one gbogbo àwọn nǹkan wọ̀nyí lábọ́dọ̀ mà nǹkan tó ń jáde lójú ara obìnrin yẹn irú àwọ̀ wo ló ní àwọ̀ milk ṣóyé infection ni bẹ̀tì kò tí lágbára ṣùgbọ́n tó bá lọ ti change sí yellow àbí green ní káì infection tó wà chronic ni chronic one fúnde eléyìí ìtọ́jú rẹ̀ yóò máa yàtọ̀tọ̀ síra wọn ẹ rí pé ọ̀rọ̀ yẹn ti fẹjú kọjá báwọn ṣe béèrè bọ́rọ̀ gidi yẹn kò lè ṣe dáhùn straight bẹ́yẹn títà fi àlàyé mi ò fi wáyé ṣùgbọ́n ìmọ̀ràn wa ni pé ìtọ́bárí ọ jẹ́ ìmọ̀ràn wa ní pé èyí tó bá rí ọ jẹ́ ẹlọ́wà slick corn irukẹrẹ àgbàdo irukẹrẹ àgbàdo kèése ìjẹ́rẹ́ ò àmọ́ jẹ́rẹ́ ìjẹ́rẹ́ àgbàdo lè ti máa ń tú lórí àgbàdo táfùmọ̀ kó ti fẹ́ gbọ́mọ̀pọ̀ irukẹrẹ àgbàdo gangan wọ́n máa ń bẹ nídìí àgbàdo gangan náà ẹ̀yìn náà la nídìí tó yẹ tágbàdó bá ti tatán ẹni tó wọ́n tún jáde láti inú kìnnì wá wá àgbàdo wá tà báyìí tí ó ń ṣe dọ̀ọ̀rọ̀ sẹ́nu báyìí ó lápẹ̀ ní rùkẹ̀rẹ̀ àgbàdo èèyàn lọ wa tó pọ̀ tó yẹ èèyàn àgé ọsàn wẹ́wẹ́ sí ọsàn òròmbó á wá ṣe méjèèjì papọ̀ ní ṣíṣe tààrà torí kú ìrùkẹ̀rẹ̀ àgbàdo any discharge obìnrin lẹ́ni yẹn ni ọkùnrin lọ́jẹ́rìí tó bá ti yàtọ̀ sí discharge pé yẹn pé lọ́kùnrin àti discharge pé ara obìnrin gbá gbogbo ìran discharge kódà ó tún ṣiṣẹ́ fún prostrate omi yẹn lèyàn máa mu short cup láàárọ̀ short cup lálẹ́ ọlọ́run fi àlùbáríkà sí tọ́pọ̀ fún àwọn any infection and STD sexual transmitted diseases eléyìí jẹ́ bó ti jẹ́ salamu alaykum. orí ọyàn máa ń dùn obìnrin ǹjẹ́ orí ọyàn tí ń dùn yẹn tí ó máa ń mú mi wá tó bá tẹ̀ àbí kìí mú mi wá torí ọ̀rọ̀ yẹn ò tí complete bẹ́ẹ̀ tó bá jẹ́ pọ́ mọ lórí ọyàn dídùn nìkan tí ò mú mi wá ó advisable kẹ́ni ẹ máa lo onion oil epo àlùbọ́sà kọ́mọ mọ̀ làjí síbí láàárọ̀ ìlàjí síbí lálẹ́ kó tún mọ́ fi po àlùbọ́sà yẹn ra orí ọyàn yẹn ìgbà tábà fèrí 7 days sí 9 days pẹ̀lú ògbọ́lọ́ ti clear inshallah inshallah tó bá fẹ́ ẹnìyàn tó lè fi capsule labalábá kó fi support ẹ̀ kí pace yẹn tètè lọ ṣùgbọ́n oògùn apakòkòrò dáadáa òun ni onion oil jẹ́ tó láfi ní kó lò kọ́dẹ̀ fi ra orí ọyàn yẹn tó ọjà bí ti jẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé ọyàn yẹn mọ́ mú omi wá eléyàn tó kọ́dá yóò lo onion oil nìkan yóò lọ wá ewé pándọ̀rọ̀ ewé pandoro èso tí wọ́n pè léso pandoro ewé rẹ̀ ní ọlọ́tọ́jú yóò fi omi ògì white ṣe tóyé yóò mọ̀ mú eléyìí ṣiṣẹ́ fún ẹ̀dà obìnrin ó ṣiṣẹ́ fún sọmúróró torí pé wọ́n mọ̀ pè yẹn ní sọmúróró sẹ́mọ̀ bẹ́ẹ̀ ó ṣiṣẹ́ fún dáadáa ṣùgbọ́n tó bá ní ọ́sà ò lè lò àyàfi kó máa lo oògùn ọ́sà nítorí pé ó máa ń aggravate ọ́sà tó ilé ìjẹ́bù ti jẹ́ náà wọ́n ní BP ìfúnpá gíga àbí ẹ̀jẹ̀ ríru kí ni wọ́n lè lò fún àwọn kan tí mo ti ń sọ confam táwọn yẹn náà ẹlọ́wọ́ kọ́mẹ̀ntì àwọn yẹn lórí rẹ̀ omi irú number one lọ́dọ̀ àwọn tó ń fọ irú omi irú ma tó rí sí mẹ́ta number one number two number three number one yẹn dájú sẹ́yìn náà mọ̀ pé rẹ̀ da hmm. ok èyàn ma gbé lóra gàmgàm síbi mẹ́rin láàárọ̀ mẹ́rin lálẹ́ tó bá jẹ́ nọmbà 1 tó bá jẹ́ nọmbà 2 síbi mẹ́fà láàárọ̀ mẹ́fà lálẹ́ wàláhì ọ̀dà fún hypertension gidi omiru tẹ́yàn bá rómi irú irú gangan fún rẹ̀ táwọn alájẹ̀mú ń pè ní ogiri bí wọ́n ṣe súnyàn mọ́ jó dìdìkan sẹ́nu láàárọ̀ kọ̀ mọ́ jẹ́ ó dìdìkan lálẹ́ iso kò burú ó sóògùn fún hypertension ó sóògùn fún àìró oorun sùn ó sóògùn fún ọ́sà wallahi láàbí nǹkan mẹ́ta tó dájú ló ṣiṣẹ́ fún ọ̀dá ọ̀nà táà mọ́ fi ń lo fàìró oorun sùn jẹba lè lè rántí you are very good yóò sùn àbí ò ní sùn bí èyí tí ó kú ní ó fáwọn tí ò rọrùn sùn irú yẹn náà la máa ń lò fi ṣògùn rẹ̀ àwọn ń sọ nǹkan fún ilọ́fẹ́ ní rùn ẹ̀yin lẹ́mọ̀ náà salamu alaikum warahmatullahi wabarakatuh